nàbí yaba àdáhù adáàpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tó ṣe wá ní mùsùlùmí àdètú tọrọ nkẹ́ àti ngẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ètò yìí ètò wa ìmọ̀nà àlùkùrọ̀ àti àtẹ̀sọ́nà ilé ìfún orí afẹ́fẹ́ ó tún ti bẹ̀rẹ̀ báyìí kí ẹnì kémi àti ẹnì kí afárabà ẹ̀ tó máa tẹ̀síwájú lábẹ́ olùkọ́ dr sharafudin gbadebo ọrọjì aláṣẹ àtolùdásílẹ̀ alimẹdínà center ilé tó wà ní pápá abẹ́dẹ̀ ní ògbómọ̀ṣọ́ ń bí ẹ jẹ́ ká fi ara balẹ̀ kí a máa bá ètò náà lọ bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. nínú àwọn àwà burúkú àti ẹ̀sẹ̀ eléyìí tí ọlọ́run ẹlẹ́dàá wa ipe ká jìnnà sí òun náà ní jíjẹ rìbá rìbá òun náà ní owó èlé owó èlé eléyìí tí a pè ní rìbá oríṣi méjì àkókò wọ́n ń pè ní ribal fadl ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní ribal nasi'a ribal fadl òun náà ní rìbá àlékún lẹ́sẹ̀kẹsẹ̀ ribal nasi'a àlékún tí ó pẹ́ àlékún lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni bíi ká ra ráìsì kóńgò méjì ká fi gba kóńgò mẹ́ta lẹ́sẹ̀kẹsẹ̀ bí ká pé ráìsì lókèrè a fi kóńgò méjì rẹ̀ gba kóńgò mẹ́ta àti nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí wọ́n ń pè ní ribal fadl rìbá àlékún lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlẹ́kejì tá a pè ní ribal nasi'a rìbá eléyìí tó pẹ́ àlékún tó pẹ́ òun náà níbi kéèyàn mú ráìsì kóńgò méjì eléyìí tó jẹ́ tìlú òkèèrè kéèyàn fi wá gba kóńgò mẹ́ta eléyìí tó jẹ́ ti nàìjíríà àmọ́ lẹ́yìn ìgbà míì yàtọ̀ sígbà tí èèyàn ti kọ́kọ́ gba tìlú òkèèrè yẹn rìbá kò bá jẹ́ eléyìí tó jẹ́ àlékún lẹ́sẹ̀kẹsẹ̀ àbí àlékún lẹ́yìn ìgbà kan méjèèjì náà lọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí mùsùlùmí kó jìnnà sí rìbá owó èlé jíjẹ owó èlé gbígbà kìí ṣe ń tí àbí owó èlé sísan kìí ṣe nǹkan tí Islam tó fara mọ́ a sì rí i pé nínú ìgbésí ayé wa lónìí oríṣiríṣi ọ̀nà lọ́mọ èèyàn ń gbà láti gba èlé láti san èlé láti jẹ èlé eléyìí tí wọ́n ń gbà gba ojú ọ̀nà báńkì èlé náà ni wọ́n ń pè nígbà tí báńkì bá yá wa ní five million tí báńkì wa sọ pé five million yẹn àwọn fi gba interest ten percent lápèjúwe ten percent yẹn kò sí tàbí ṣùgbọ́n eléyìí tó já sí five hundred thousand òun náà rìbá ni lábẹ́ òfin ọlọ́run èlé tún wà tí wọ́n máa ń gbà bójú ọ̀nà àwọn ẹgbẹ́ alájẹsẹ́kù táwọn náà sọ pé àwọn lè yá ọ lówó láti fi ṣiṣẹ́ àwọn yọ ọ lówó láti ra ẹ̀rọ tó máa fi ṣiṣẹ́ ọkọ̀ tó máa fi ṣiṣẹ́ so ṣùgbọ́n táwọn bá yá ọ àwọn gba èlé báyìí lórí ẹ̀ òun náà owó èlé ni wọ́n ń pè èlé tún máa wáyé rìbá látàrí pé èèyàn lọ yáwó lọ́dọ̀ ẹnìkan tí èyáni lówó àfi pẹ̀lú èlé ilé lòun sì fi ṣe bùjókò àlọ́ yáwó lọ́dọ̀ rẹ̀ òun náà yá wa lówó ọgbèlé lórí ẹ̀ owó èlé náà ni wọ́n ń pe gbogbo eléyìí owó èlé gbogbo ẹni yòówù orí kó fún wa haramu ni wọ́n ń pe eléyìí ó sì ń bẹ nínú kaba'iru dhunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ló wà eléyìí tó jọ̀ràn yẹn lórí mùsùlùmí ipe ká jìnnà sí i gẹ́bù ti wá nínú hadith eléyìí tí Bukhari àti Muslim tí wọ́n gbé jáde pànàbí sallallahu alaihi wasallam nígbà tó sọ pé ijtanibu sab'al mubiqat ẹ jìnnà sí àwọn àwà méje àwọn àṣe méje tí máa kó parun báyìí nínú rẹ̀ ó ní wa aklu riba àti jíjẹ wéèlì owó jíjẹ kò ẹsẹ̀ dìgbà tí èlé tó lé lórí owó tọba pọ pọ̀ kó tó di haram ẹni tó lé lórí owó yun kò bá kéré jù bẹ́ẹ̀ lọ haram náà ni bí ká yáni ní ọgọ́rùn-ún mílíọ̀nù náírà lórí pé ńgbà tá a bá san padà ọgọ́rùn-ún mílíọ̀nù náírà ó lé náírà ẹyọ kan ṣoṣo ni la fi san padà náírà ẹyọ kan ṣoṣo tó ti lé lórí hundred million naira yẹn ó ti sọ eléyìí náà di rìbá. nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó burú jáì eléyìí tó ṣe pé kò tiẹ̀ dáa rárá òun náà ni rìbá wà ìdí nìyí tó lọ́n fi ṣèlérí tó ṣèlérí ìyà lórí àwọn ẹni tí bá ń gbọ́wọ́ èlé àwọn ẹni tí bá ń sanwó èlé ó ṣèlérí pé òun ó lé wọn lórí nígbà tó lọ́n sọ pé yá وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله ọlọ́run ẹlẹ́dàá anu suratul Baqara ó lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ páyọ ọlọ́run kẹ́ẹ̀sì fi tó sẹ́kù nínú owó èlé jẹ owó èlé san kẹ́ẹ̀pàtì lópin ìgbà tẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ òdodo tẹ́ bá kọ̀ láti pátì a jẹ́ pé ẹ máa retí ogun eléyìí tí ń bọ̀ wá bá yín látọ̀dọ̀ ọlọ́run àti látọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ anabi wa sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ gbogbo ẹnikẹ́ni tó bá fi lè kópa nínú bí rìbá ti ṣe jẹ́ jíjẹ bó ti ṣe jẹ́ sísan bẹ́yà ẹni tó gbà tó jẹ́ ni àbẹ́ni tó fún wọn tí wọ́n fi jẹ́ àbí ẹni tó jẹ́ alágàtà láàrin wọn àbẹ́ni tó kọ́ọ́lẹ̀ gbogbo wọn pátá lọ́lọ́run láàánà o lórí ahán nabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam jaabir ibn abdillah radiyallahu anhuma oní láàánà rasulillah sallallahu alayhi wa sallam akila riba wa mukilahu. وكاتبه وشاهدي وقال هم سواء رواه مسلم النبي صلى الله عليه وسلم لعن ẹni tí máa máa jẹ wéèlì ìwọ tó ń gbà tó ń jẹ wọ́n mú kílà àti ẹni tó fún tó fi jẹ kọ́sítọ́mà tó gba wéèlì tó ń wá tó yáwó tó ń wá sìnlè wọ̀kàtìbà ẹni tó kọ́lẹ̀ wọ̀ṣàhídẹ́yì àtàwọn ẹlẹ́rìí méjì tó jẹ́rìí sí anábì wa sọ níparí àdéhìí ó ní hum sawa ó ní gbogbo wọn jọ dọ́gba ni o torí náà ọ̀ranyàn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí kọ́kọ́ fún gbogbo ẹni tó bá rí i pé rìbá ní ń jẹ rìbá ní ń san ike kí wọ́n pàtì kí mùsùlùmí ó sì gbìyànjú kó má lọ sí àwọn àkáùntì ní báńkì ibi tó ti jẹ́ pé orí rìbá náà ni wọ́n mọ gbogbo iṣẹ́ wọn lé lórí kó o sì máa ṣe àlàyé fáwọn mùsùlùmí ìdájọ́ rìbá àti ewu tí ń bẹ ń bẹ àti pé kí lè ewu tí ń bẹ lórí kéèyàn máa jẹ rìbá àbí kéèyàn máa san rìbá àtàbùrú tí ń bẹ nínú kéèyàn máa ràn wọ́n lọ́wọ́ lórí bíṣẹ́ rìbá ó ti ṣe máa tẹ̀síwájú nítorí pé ẹni bá fi àyè gba rìbá tí rìbá fi ń lọ bẹ́ẹ̀ tí ò wá oko òbí kan wọ̀ sí ó túmọ̀ sí pé ẹ̀ ń retí ogun nù látọ̀dọ̀ ọlọ́run nítorí pé ńgbà tẹ́yìn náà ń jẹ rìbá ṣé ẹ̀ mọ̀ pẹ́yìn náà ń jẹ ọlọ́run lógun ni nítorí wọn bá ní ẹ̀ gbọ́dọ̀ sí i ọ̀nà ẹ̀ ń sè nítorí wọn bá ní kẹ́ ẹ̀ jìnnà sí i ọ̀nà ẹ̀ lẹ́tẹ̀ẹ́ bá ti kò sí ìyàtọ̀ láàrin kọjá pé owó tó pọ̀ àbí owó tó kéré iná lówó tí a ní nídìí rìbá gbogbo ẹ̀ lè wọ̀ kọ̀bá àti ẹ̀ jẹ́ pé èlé tẹ̀sán ó kéré àbọ̀pọ̀ haram náà ni haram náà ni kọ̀bá jẹ́ pé kèfèrí ìní rìbá jọ dà yín pọ̀ pẹ̀lú àbí mùsùlùmí haram náà ni àbí kó tiẹ̀ jẹ́ pé aláìní ni àbólówó iná ni rìbá jọ dà yín pọ̀ haram ni kó bá jẹ́ pé ilé iṣẹ́ lẹ ní lẹ́ ń jẹ gbèsè rìbá fún abẹ́yìn náà lẹ fẹ́ dajẹ́ ló kọ́ yín haram náà ni gbogbo eléyìí èèwọ̀ ni o yóò sì padà fààyàn lọ sídìí béèyàn ó sì ṣòfò béèyàn ọba rófò ń ṣe láyé kò ní sáláì rí bó ba di lọ́la kìyàmù mélòó mélòó nínú àwọn ẹni tí ń jẹ rìbá àtàwọn ẹni tí ń san tẹ́ kí wọ́n kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀n owó jọ látara rìbá wọ́n sì ń ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ ká wọ́n padà wá fowó yìí lẹ̀ fáwọn ẹni tí ó jogún wa àwọn ń ru ẹrù ẹ̀ṣẹ̀ owó èlé tí wọ́n kó jọ wọ́n ń rù ú ká àwọn ẹni tí ó jogún wa àwọn jogún rẹ̀ àwọn ń gbádùn rẹ̀ subhanallah àwọn ẹni tó sì kójọ àwọn ti ta ọ̀run wọn fáyé wọn ọlọ́mọ ṣètò wa ló fò eléyìí òun náà lò fún ńlá gbàtọ́ ẹ pé ìwọ ọ̀pàdánù ọ̀run rẹ fáyé rẹ o lè túbá ọwọ́ á lọ bẹ́ẹ̀ lórí pé wọn náà lọ sẹ́lọ̀n kú àwọn ọmọ tó fi sílẹ̀ ìyàwó tó fi sílẹ̀ àwọn náà ní padà wá ń jẹ owó tí ìwọ kó jọ lọ́nà haramu yìí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tá a tún gbọ́dọ̀ jìnnà sí náà ni owó ọmọ òrukàn ká máa bá a sọ ká máa bá a mójútó ọmọ òrukàn nínú àwọn èèyàn òun náà ni gbogbo ọmọ eléyìí tí bàbá rẹ̀ kú ṣáájú kó tó di pọ́ ọmọ bàlágà ọmọ yìí ọba àjọkùnrin kò bá àjọbìnrin ọmọ tí bàbá rẹ̀ kú kọ́mọ tó di bàlágà òní wọ́n ń pè lọ́mọ òrukàn yàtọ̀ sáwọn ẹranko ẹranko tí ìyá tiẹ̀ kú nígbà tó ń wá ní kékeré òní wọ́n ń pè lọ́dọ̀ ọmọ èèyàn tí bàbá bá kú tọmọ ò tí bàlágà ọmọ ọmọ tí ó bá jẹ́ pé àwọn èèyàn tí wọ́n rọ kiri ká wọ́n bá láàánú wọ́n lè jẹ́ mógùn tó jẹ́ pé kò ní í jẹ́ nǹkan tó mọ́ lẹ́nu láti lè béèrè mà turu ẹ̀ lọ́lọ́run bá ṣe ṣe kájẹ́wọ́ ọmọ òrukàn ló ṣe léèwọ̀ ọlọ́run ní innal ladhina ya'kuluna amwala al-yatama zulma innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira dájúdájú àwọn ẹni tí ń jẹ owó ọmọ òrukàn níjà àbòsí iná ni wọ́n ń jẹ sínú wọn o wọ́n sì tún wọ iná sàáyìr tó bá di lọ́la gbẹ̀ǹdé alkiyama torí ẹ̀ka jẹ owó ọmọ òrukàn nínú ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ o ó sì ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ méje tánàbí kà wípé máa kó parun báyìí ó sì ń bẹ nínú ẹ̀ṣẹ̀ táwọn èèyàn tí wọ́n ti ẹ̀ka sí tí wọ́n mọ̀ pé kíni tọ́mọ kan bá lóun béèrè owó tí bàbá òun fi sílẹ̀ yóò lọ bá bàbá rẹ̀ lálejò ni eléyìí tí àwọn alámòójútó ọmọ òrukàn táwọn jáka tó ń bẹnu àṣà tí wọ́n máa dá àkàràwọ̀kùnmọ̀lá ní tó dájú òun náà ní pé ẹnikẹ́ni tó bá fi lè ṣàbòsí sọ́mọ òrukàn tó bá fi lè jẹ́wọ́ rẹ̀ níjà àbòsí kó tóó di kó ṣe àìdá sọ́mọ òrukàn ó ti kọ́kọ́ ṣàìdá sórí ara rẹ̀ nítorí pé ìwọ náà mà báwo ni tìyà náà ó rí ṣé ìwọ náà ó kú fún àwọn ọmọ kéékèèké lẹ́nu àbí gbogbo ọmọ rẹ ló fi sílẹ̀ lẹ́yìn táwọn bá ti bàlágà ọmọ bọ́rọ̀ tiẹ̀ náà ṣe rí irú gbá tí wọ́n sì fi wín kà òun náà ni wọ́n fi san fún ọ ọlọ́ni wal-yakhsha alladhina law taraku min khalfihim dhurriyyatan dhi'afan khafu 'alayhim. فليتقوا الله وليقولوا قولا سديدا ọlọ́run ní àwọn èèyàn tó ṣe pé táwọn náà bá fi àwọn ọmọ kéékèèké lẹ̀ tí wọ́n lẹ̀ kò ní dùn mọ́ wọn kẹ́nìkan bá wọn ṣàbòsí sáwọn ọmọ yìí kò ní dùn mọ́ wọn kẹ́nìkan bá wọn yàn àwọn ọmọ yìí jẹ káwọn náà bẹ̀rù ọlọ́run lónìí ò tó rẹ̀yìn lẹ́ mójútó owó ọmọ òrukàn lónìí ẹ bẹ̀rù ọlọ́run kẹsùn dodo. nítorí tẹ bá bẹ̀rù ọlọ́run tẹ bá sòdodo ọlọ́run ọbọ̀ àwọn ẹni retí tìyín náà àwọn ẹni tí ò ní sábòsí tí ò sì ní jẹ owó ọmọ tìyín náà mọ́ tiwọn. torí ọdọ wa wa o ìwọ tó ṣe pé owó ọmọ òrukàn iná ló lò tó fi dolówó báyìí owó ọmọ òrukàn ló ń lò tó ń fi kọ́lé mọ́lé náà mà dájú pé ẹni tí ó lẹ́rù òun náà lọ lẹ́rú ọmọ tó ní ìpìlẹ̀ owó òun náà ló ní owó àti ntówó bí báyìí a kàn sọ yìí pé okú bọ́mọ ṣiṣẹ́ ni àtowó àtèrè tọmọ òrukàn lóyún o wọ́n lérò pé wọ́n ti dolówó èso lówó èso lówó olè ni ọ ẹ dá owó padà fọmọ ọlọ́mọ ẹ bẹ̀rù ọlọ́run ẹ má wò ó kó kéré ọlọ́run ẹlẹ́dàá wa kò kéré kò sí farapamọ́ sí kò sí para kò sí farapamọ́ fún kò sì sí ọ̀nà téèyàn fẹ́ gbà téèyàn fi fẹ́ jàǹbẹ́ nìkan kó wá rọ́nà jàjàbọ́ mọ́lọ́wọ́n ọba lọ́wọ́. àwọn ọmọ òrukàn kò sí tàbí ṣùgbọ́n ọlọ́run ṣe lófin pé kẹ́ ẹ dáwó wọn padà fún wa lẹ́yìn ìgbà tí àwọn ọmọ yìí bá ti dàgbà tán tójú bọ́ tá ti mọ báwo là á ṣe náwó báwo là á ṣe sowó tí wọn ọjọ́ nàkúnà tí wọn ọjọ́ nà àpà ẹ dáwọ́ wọn padà fún wọn kí ló dé ọmọ òrukàn fi dọmọ ogójì ọdún ó fún lówó ẹ̀ eléyìí fi dọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó fún lówó ẹ̀ ọ̀hán ni kí ni bàbá wọn ṣe fún wọn tí wọn náà ti máa ṣe nísìnyí fún wọn lówó oúnjẹ ọ̀ràn owó olówó ẹ dá padà fún nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tí Islam tó ṣe lọ́rùn àyàn lórí wa pé ká jìnnà sí ó náà ní pé Islam kò gbà káwọn ọmọ ogun tí wọ́n jẹ́ mùsùlùmí ní ìgbà tí ogun wá ṣẹlẹ̀ kí wọ́n sá kúrò lójú ogun Islam ò gbà bẹ́ẹ̀ àṣà Yorùbá ló ní mọ̀jàmọ̀sá làwọn fi máa ma kíkanjú lójú ogun Islam sọ pé rárá ẹnikẹ́ni tó bá ti lọ sójú ogun kò gbọ́dọ̀ kọ́ pakọ́ ambọ̀sibọ́sí pé yóò tù ú lẹ̀ mùsùlùmí wọn dojú kọjà ni lọ́nà tó ṣe pé bá a bá borí a borí a lè gborí òkè àbí ká sì kú ká kúkú ṣẹ̀yídì torí ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ńlá oníkọ́ lọ síjà kó tó a máa gbúrò rẹ̀ ńlẹ́pọ̀ ti sá lọ léńtì ẹ̀ nígbà tó ọgọ̀ ojú ogun lé eléyìí tá a máa rí wípé ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyè látọ̀dọ̀ àwọn jagunjagun nígbà tí wọ́n gbọ́ ìsìláàmù yìí àbí wọ́n ṣe mùsùlùmí torí ẹ̀ mùsùlùmí ó máa rọrùn fún wọn láti borí ogun nítorí ìgbàgbọ́ táwọn ní torí pé kìí ṣe nǹkan àjà lásán làáfi jà àbá níbàálù tó dáa jù àbá làwọn táǹkà eléyìí tó gbóná jù ká láwọn àbá kò dúró gbẹ́jọ́ eléyìí tó le jù kò pé ká borí ogun o lópin ìgbà tá a bá ti gbọ́ lọ́n gbọ́ lópin ìgbà tí a bá sì ti jẹ́ ẹni tó ṣe wípé lópin ìgbà tá a bá ti gbọ́ lọ́n ọba gbọ́ tá a sì jẹ́ ẹni tó ṣe pọ́ bọ́ lọ́n ọba dúró báwo la ti ṣe fẹ́ borí ogun mùsùlùmí kì í sá lójú ogun tẹ́lẹ̀ ibà yé wa nínú ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó burú jáì òun náà ní kéèyàn sá lójú ogun àyàfi tó máa yẹ pé ẹ yẹ̀ sí apá kan láti lọ́ọ́ tún agbára mú wá lọ́dọ̀ àwọn ẹni tẹ́ ẹ sá lọ sọ́dọ̀ wọn náà àwọn mùsùlùmí táwọn náà wà lójú ogun tẹ́ fi wá gbé ìjà lọ bá agbọn abí tẹ́ ẹ ti sáhùn eléyìí ni ò burú àmọ́ pé mo wá sá wọ́n ti ń gbúrò mi lé wípé wọ́n làjà sá kò sí nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam ẹ̀ṣẹ̀ ní jẹ́bà. bákan náà nínú àwọn ẹ̀ṣẹ̀ tí Islam tó tún sí léèwọ̀ tó sì jẹ́ ọ̀ràn àyàn lórí wa pé ká dínà sí òun náà ní ká máa purọ́ zina máyàn ẹni tó ṣe pé kò ṣàgbèrè kì ṣe panṣágà ká máa wá purọ́ máa kó ṣe zina eléyìí a máa wọ́pọ̀ nínú àwùjọ wa níbi tí wọ́n ti máa pín obìnrin ní ọmọ ajá àbò nǹkan fúnra ara rẹ̀ ajá wọ́n lè máa pè lálágbèrè aṣẹ́wó tó ń gbà tẹ́ bá pè yàn láṣẹ́wó kẹ́ pè lájá àbọ̀ máa já tẹ́ pè yàn ní alágbèrè ó yẹ kẹ́ ẹ lè mú ẹ̀rí wá báwo ni orúkọ tẹ́ ẹ pè yìí bóò ló ti ṣe lè lẹ́mọ̀ lórí ṣe ká mẹ́dì ìranù ni àbẹ̀ ká mẹ́dì ìbàjẹ́ ìdí abájọ ẹ gbọ́dọ̀ ṣàlàyé ọ ìyín kan sọ̀rọ̀ ìyín kan sọ̀rọ̀ wọn kàn gbà wọlé nínú ẹ̀sìn Islam ẹni tá a mà ló ń bàjẹ́ ẹni tá a mà ló ń ranù kẹ́yìn wá fi kẹbẹnu àtẹ́lù kẹ sọ ṣe zìnà láì mẹ́rìí wá à nítorí dájú ni pé tẹ́ẹ̀ bá rẹ́rìí mú wá ẹ jẹ ẹgbàá o ẹgbàá tẹ́ẹ̀ sì jẹ òun náà ni àádọ́rin ẹgbàá àádọ́rin ẹgba àbí ọgọ́rin ẹgba ọgọ́rin ẹgba lẹ́jẹ̀ nítorí pé ẹ parọ́ ma ẹ parọ́ ma kó ṣe zina ọlọ́ni inna alladhina yarmuna almuhsanati alghafilati almu'minati lu'inu fi dunya wal akhirah wa lahum adhabun adhim dájúdájú àwọn ẹni tó ṣe é pé wọ́n máa ń parọ́ zina mọ́ àwọn obìnrin àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ṣọ́ abẹ́ wọn àwọn obìnrin tó jẹ́ ọmọlúàbí tí wọ́n ṣọ́ abẹ́ wọn àwọn ẹni tó jẹ́ pé wọ́n fọ́nú fọ́ra kúrò nídìí zina wọn kì í ṣe zina ẹni tó ń parọ́ zina mọ́rù àwọn eléyìí lu'inu fi dunya wal akhirah wọn lórí ibi ọ̀jẹ̀ tiwọn láyé àti lọ́run walahum adhabun adhim ìyà ńlá ó sì jẹ́ tiwọn. eléyìí tó túmọ̀ sí pé ẹni tó jẹ́ pé mùsùlùmí ni òun náà ṣèṣe aṣẹ́wó kò rìnrìn aṣẹ́wó kò hùwà aṣẹ́wó kò sọ̀rọ̀ aṣẹ́wó ẹnìkan bá pè láṣẹ́wó yọ mẹ́rin wa o tó bá ti wá rẹ́rìn mú wa ajá yìí pé ọ̀jẹ̀ gba ọgọ́rin nítorí kí ààyè àti máa fẹnu wa rọ́ọ̀fù sọ̀sọ́kúsọ. So, so, kó lè bá àmà kó lè bá àmà sílẹ̀ fẹ́ lómi kí kálukú lè bá sọ ẹnu rẹ̀ àti pé ká máa parọ́ zina mọ̀yàn ẹ̀ṣẹ̀ ńlá ni o kì í ṣẹ̀ṣẹ̀ kékeré rárá ọlọ́run sọ pé wa tahsabunahu hayyina wa huwa 'inda Allahi 'azim ẹ̀yin lẹ́ rò pẹ́ṣẹ̀ kékeré ni ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ Ọlọ́run ẹ já kí sára jàmá ẹ já sọ ẹnu wa jàmá kí ló dé tó fi jẹ́ pé nítójú wò tó ẹnu wa máa tó gbogbo ní tí ó kàn wá lọ́wọ́ tí ó kàn wá lẹ́sẹ̀ láàmú dá sí tiẹ́ ti jẹ́ tí wọ́n lọ bá ṣe zina ni tó fi mọ̀ pé ó ṣe zina àbó sojú rẹ ìyẹn ṣe bẹ̀rù ọlọ ìyẹn ṣe rántí ipe kò sí àṣegbé lọ́dọ̀ ọlọ́run àṣepamọ́ lásán ló wà ká bẹ̀rù ọlọ́run báwa náà ò ṣe fẹ́ kẹ́nìkan parọ́ mọ́ wa a gbọ́dọ̀ parọ́ mẹ́lòmíì àwọn ọ̀fẹ́ kẹ́nìkan sọ pé a ṣe ń tà sí báwo ló ṣe wá rọ̀ wá lọ́rùn láti máa fi tì sọ́dọ̀ ẹlòmíì pó ṣe ń tí ò ṣe ṣé ìmọ̀pá bò sí lélẹ́yìn ni ẹ̀yin ò ní fẹ́ kẹ́nìkan kan bá yín ló kọjẹ́ bó ló ṣe wá rọ̀ ẹ̀yin lọ́rùn láti máa bọ ọmọlàkejì ló kọjẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ̀ ń tún léèwọ̀ tá a gbọ́dọ̀ jìnnà sí. Si òun náà ni kíyàn máa kọ láti tẹ láṣẹ òbí rẹ kíyàn yọ ọmọ kọ ma tó ti ya garawa kọjá yìí pé kìí tẹ̀lé tàwọn òbí rẹ ọmọ tó ṣe yìí pé kìí gbọ́rọ̀ sóbí lẹ́nu àìgbọ́rọ̀ sí òbí lẹ́nu ọmọ ẹ̀ṣẹ̀ ńlá lélẹ́yìí náà eléyìí tí ó yẹ ká bá lọ́dọ̀ ọmọ mùsùlùmí. tí wọ́n mọ̀ pé ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa pa wá láṣẹ wípé ká máa pe ìwọ̀ òun tí í ṣe ká máa jọ́sìn fún lóun nìkan ṣoṣo àṣẹ kejì tó tẹ̀lé oní ẹni dáadáa sáwọn òbí yín wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni olúwa ẹlẹ́dàá rẹ ó láṣẹ pé ẹ gbọ́dọ̀ sìn nǹkan mí yàtọ̀ sóun nìkan ó sì tún pa aláṣẹ pé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì òbí méjèèjì ìwọ wọn ga púpọ̀ lórí ọmọ dáadáa rẹ ńlọyẹ kọ́ ọ máa ṣe sáwọn òbí rẹ àìdá rẹ àtàbúrú rẹ láíláí ọ gbọ́dọ̀ fi lọ àwọn òbí rẹ ọ gbọ́dọ̀ fi lọ àwọn òbí rẹ òbí rẹ ò sí nínú ẹni tí ọ ṣàìdá sí tọ́ máa ṣàìgbọ́rọ̀ sí. Si tó ní tẹ̀ láṣẹ wọn pàápàá jùlọ ìgbà tí àṣẹ wọn tí ó ti takùtọ lọhùn tí ó takùtà nàbì sallallahu alayhi wa alihi wa sallam kí ló wá fẹ́ ya ọmọ burúkú sí tó fẹ́ ya aláìgbọ́rọ̀ tó ní gbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu ọmọ pé ìgbà tí wọ́n bá ti ń ṣe àìdá sáwọn òbí rẹ̀ tó ń sí wàhù sí wọn so bí wọ́n bá ṣépè fún ọ wọn ò ní ṣàdúrà fún ọ àdúrà wọn ni wọ́n sì ń bùkátà kìí ṣe pé wọn àtàdúrà àtẹ̀pẹ̀ òbí kò sì ní ṣaláìsẹ̀ bí bá nàbì sallallahu alaihi wasallam tó sọ ó ní àdúrà mẹ́ta kan wà mustajabatun wala budd yóò ṣẹ náà ni kò sí tàbí ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ èpè tóbi bá ṣẹ́ fọ́ọ̀mà rẹ̀ ọlọ́run dákun ṣàánú wa ó dájú pé àdúrà ni wọ́n fẹ́ ọ̀fẹ́ pè gbọ́dọ̀ sóbì rẹ lẹ́nu jẹ́ni tó ṣe é pé kò ní máa fẹjọ́ gbọ́ òbí rẹ lẹ́nu kò ní máa fetí pàlàbà sí òbí rẹ nítorí pé kọ́ ọjọ́ máa rere òun ló pé ọ láyé ń bì òun ló tún pé ọ lọ́la gbẹ̀ǹdà kìyàmù turẹ̀ náà àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam òun ni ala unabbi'ukum bi akbaril kaba'ir ẹ̀ yóò àjẹ́ kí n sọ fún kí n fún yín nírò nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bíi èyí tó tóbi jù nínú wọn. al-ishraku billah ìṣẹ́bọsọ́lọ̀ lẹ́yìn rẹ̀ wà uququl walidayn àìgbọ́rọ̀ sóbi méjèèjì lẹ́nu wa qawlu zoor ẹlẹ́kẹta lẹ̀ rí èkì muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ńlọgbà wa. ó tiẹ̀ tún burú débi wípé ọmọ tí bá ti ń ṣe àìgbọ́rọ̀ sóbi rẹ̀ lẹ́nu ojú ọ̀nà àìní rálìjà ń náwọ̀ nù. No ojú ọ̀nà ìrìn ràlìjánná wọ̀nù ẹlòmíì à ahọ́n rẹ̀ ó mú bérebére ni níbi àti bọ́ màmí ìwé nígbà tọ́mọ yẹn bá ń sá ìgbàgbọ́ sóbì rẹ̀ ṣùgbọ́n náà ń kọ́ fáìlì tiẹ̀ náà dà kí ni ìwọ náà ń ṣe sóbì tiẹ̀ ìwọ tó ọjà tún ní ṣe títí ẹ̀ tí wàá bàjẹ́ tó ti bu tó ti bàjẹ́ anabi ni la yadkhulu al-jannata mannanun wala aaqun wala hadisi jẹ́ hadisi tó fẹsẹ̀ rinlẹ̀ anábì onírègùn kò ní wà àlìjànnà aláìgbọ́rọ̀ ọmọ kò ní wọ àlìjànnà olùmú ọlọ́tí tí máa mú lámùpara kò ní wà àlìjànnà léyìí fi hàn wá wípé kéèyàn wà kó mọ̀ mọ́ gbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu aburú ni bàbá aburú àìdáa ni ìyá gbogbo àìdáa ọlọ́run kọ́ mọ̀ sí wa láláì gbọ́rọ̀ kó sàwọn ọmọ wa lọ́mọ tí ọmọ gbọ́rọ̀. naam alihamdulilayi ọ̀rọ̀ náà ni agbọ́tọ̀ yẹn kí Allah subhanahu wa ta'ala kó ṣe múmúlò rẹ̀ ní ìrọ̀rùn fún mi àti ẹ̀yin lábẹ́ bẹ́ẹ̀ ní abẹ́ owó èlé àti rìbá tí à ń gbọ́ yìí báwo ni ìdájọ́ pos eléyìí tí ó fún kálé kákó tó jẹ́ pé oríṣiríṣi àwọn èèyàn tó bá fẹ́ gbowó wọ́n máa lọ ń bá àwọn kan tó ti gbé àgbékalẹ̀ pos láti gba wọn bẹ̀ ní àlékún sí owó tí wọ́n fẹ́ gbà bóyá wọ́n fún ẹnìyẹn lọ́dọ̀ náà táwọn fi rówó gbà tàbí wọ́n fẹ́ sèfò owó wọn fún lówó oyin àdín nǹkan kan so kí ni ìdájọ́ ilé nínú Islam. alhamdulilayi pos kò yàtọ̀ sí báńkì ṣùgbọ́n dípò tí gbogbo yẹn máa lọ sí báńkì fún ọmọ ọlọpọ ń bẹ bìbà torí transaction tó tóbi àti tí ò tóbi ìdí tí wọn fi dá àwọn pos sílẹ̀ nù pos gbogbo bẹ́ẹ̀ ṣe transactions ní báńkì náà ni wọ́n máa ń ṣe ń bí òun náà so bẹ́ẹ̀ ń gbà owó lórí transactions yẹn náà ni wọ́n ń gbà ní pos ìdájọ́ tó de báńkì náà ló de pos ipò náà ń bẹ lára àwọn ilé iṣẹ́ rìbá eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tọkọ fún wa láti jọkàn nínú ẹni tí wọn máa kópa ń bẹ ká má bàa jọkàn nínú ẹni tó làánà. naam jazakumullahu khairan tó bá tún di ní àlàbà kan náà kí Allah subhanahu wa ta'ala kí ó bá ṣàlékún ìmọ̀ àwọn olùmọ̀ wa kó bá lé kún lórí dáadáa tó bá tún di ní àlàbà kan náà a tún máa ṣe alábàápàdé àwọn olùmọ̀ wa lórí ètò yìí mọ̀nà al àti sunnah asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.